bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah atúndà ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa láti àná tó fi di òru ti òní akẹ́yìn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìjọba sì ń jẹ sàárìn ká máa tẹ́tí gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tòní ìyẹn lórí al-irshad al-islami ètò ti ilé ẹ̀kọ́ mahad ibn taymiya al-islami. Al pẹ̀lú ìkúnlọ́wọ́ Ibn Taymiya Model College tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ máa bá wa kọ́ lọ. òru òní lágbára ọlọ́run ba alẹ́ àmúwálù zakawiya àwọn owó tá a máa yọ zaka rẹ̀ òní a máa ṣe àlàyé rẹ̀ níkọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n ká tó lọ síbi eléyìn akẹ́kọ̀ọ́ wa kan ọmọ fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run sí etí gbọ̀ wa ẹ̀jẹ̀ agbọ̀n tó fẹ́ wí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين مخلصين له الدين الدين حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة kọ́lọ̀ ń jẹ́ kí akẹ́kọ̀ọ́ náà kọ́lọ̀ ń kó jẹ́ kí ó ní àlùbáríkà onaisa kàrọ́ọ̀ṣì kọ́lọ̀ ń jẹ́ ní àlùbáríkà àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n ṣẹ́kù náà yálà lẹ́kẹ́ òní tàbí ní ilé ìwé mo sì sọ̀rọ̀ síwájú àmúwálù zakawiya àwọn owó tí a yọ zaka rẹ̀ òní àmà ṣe àgbéyẹ̀wò rẹ̀ lábala dúkìá èyí tá a máa yọ zaka rẹ̀ ìkíní bẹ̀ al-khariju min al-ardi nǹkan mú jáde látilẹ̀ zaka irúgbìn àmà yọ bákan náà zakatu naqdain zaka owó gọ́ọ̀lì àti fàdákà ọ̀dà àná gọ́ọ̀lì máa àná fàdákà lásìkò yìí ẹni pé zaka owó ètà ná yálà náírà ni dọ́là sí ni rìyàl ni pánstálì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn owó zaka rẹ̀ bó la ṣe yọ kí sì làwọn májẹ̀mú ètò ọ̀rọ̀ mọ́ oríṣi zaka ẹlẹ́ẹ̀kẹta zaka tàn róòdì tìjárọ̀ zaka ọjà táǹtà gbogbo ń tá bá ti gbé kalẹ̀ táǹtà fi ń ṣòwò ọ̀rọ̀dù tìjára onímọ̀ nkpẹ́lẹ́yìn oríṣi zaka ẹlẹ́ẹ̀kẹrin zaka tubahi mẹtẹlẹ onye zaka ẹran ọ̀sìn anya nípa ẹran ọ̀sìn ọbẹ̀ látòrí ràkúnmí màálù tí e dórí àwọn ẹran tedori awọn ewúrẹ́ ni ewureni ni akọ ni àbábo àgbò òbúkọ tí e dórí mìsòrò àwọn eléyìí ni zakatu tàbí zakatu bayi matalaniam bí àwọn àfáà bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ sábàǹsọ nípa zakatu yìí ìyẹn àwọn zaka àwọn tá a kà á lẹ̀ yìí àwọn májẹ̀mú kan ó kọ́kọ́ síwájú náà o kó tó di pé a zaka májẹ̀mú alákọ̀ọ́kọ́ ẹni tí ó yọ zaka al-islam ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà látàrí pé ẹ̀ ń bá jẹ́ kèfèrí ìbá máa fi gbogbo ojoojúmọ́ ayé kó máa fi gbọ́ àwọn èèyàn lówó kó tún máa ṣe oúnjẹ fún wọn tó bá rọrùn fún gbogbo ayé kò ní lẹ́sàn kankan lọ́jà lòkè àmọ́ o gbogbo ń tó bá ṣe pátá ayé yìí nìkan ìní ọmọ akálàṣe ọlọ́run kì í jẹ ẹ̀dá gbé ó lè má sàárẹ̀ kankan tí ó fi jáde láyé ó lè má nífọ̀n pinpin kan tí ó fi jáde láyé ọ̀rọ̀ rẹ̀ lè má tó tí ó jáde láyé ṣùgbọ́n ayé ni gbogbo rẹ̀ ọmọ tó bá ti lè jáde láyé bẹ́ẹ̀ bá ti lè jábọ́ lára rẹ̀ báyìí ni tí èdèjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ọjọ́ àlùkìyàmà bá tuntun yọ̀ọ́sẹ̀ mú ní àkọ́tún ni. nínú sọ́lọ́tù Nur ọlọ́ni alladhina kafaru a'maluhum kasarabin biqi'atin yahsabuhu ad-dama'anu ma'an hatta idha láwọn tí wọ́n jẹ́ iṣẹ́ wọn àlè fi wé àwọn táwọn gbọ́ lọ́wọ́ níta lè fi ṣe ẹ̀wọ̀n wé bí a ń pè é náà ni ìyẹn mírèjì mírèjì ni pé tíyàn bá ń lọ lójú títì ní pàtàkì jùlọ tóòrùn bá ràn ìyẹn ọmọ wọ́wọ́ wájú bí ìgbà pé omi ń bẹ́ ń bẹ́ omi ń bẹ́ ń bẹ́ ní ti ń jẹ́ à ń pè é nánu lọ́dọ̀ Yorùbá bíyàn bá ṣe wá ń sún máa sí bẹ́ẹ̀ ni yóò máa parẹ́ bí iṣẹ́ kẹfẹ́ rí bí ó ṣe rí lọ́dọ̀ Ọlọ́run tó bá dijọ́ gbin dàlùkì àmàna yẹn ni pé mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ fẹ́ntì ọ̀bàjọ́ zaka oníkọ́jẹ́ mùsùlùmí fàlà àtẹ̀síhùn mi nàlẹ́ káàkiri zaka ọ̀tọ̀ náà kíkẹ́fẹ̀rí ọyọ́ bó sì yọ ọ̀lẹ́sẹ̀ kankan tí ó gbà níwájú ọlọ́run látàrí pé la yaqbalu Allah min káfírin amala ọlọ́run ní tẹ́wọ́ gbaṣẹ́ kankan ètí kẹfìrí tọ́ba ṣe. májèmọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó yọ zaka ó gbọ́dọ̀ jí ọmọlúwàbí al-hurriyatu yẹn pé ẹrú níbo ló tiẹ̀ ti fẹ́ rówó tí ó fi yọ zaka látàrí pé owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀rú ọ̀gá rẹ̀ ńlónìí nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀ ń bá ra ẹ̀rú kan tẹ́rù ń sì jẹ́ tówó ń bẹ ní ara rẹ̀ àbí ń bẹ lọ́wọ́ rẹ̀ owó ń kìí ṣe tẹ́rù o ìwọ tó rà á ní o ẹ̀ ń tọ́ta fún ọ ńlọ owó ń ìlà ayé ṣẹlẹ̀ tọ̀ wọlé mọ̀bọ̀tà àrùn àfi tó bá ti wà nínú májẹ̀mú pé ẹ ń rẹrú yìí o tó ń ti gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ kò ní mo fẹ́ rà níta abádébẹ̀ ni wípé lára májẹ̀mú èyí tí ó fi padà dá fún èèyàn láti yọ zàká èèyàn láti kọ́kọ́ jẹ́ ọmọlúàbí májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta mílíkù nìfọ́ọ̀b ẹni tí ó yọ zàká yóò ní gbèdéke kan tó yẹ kówó tó kó tó di pé èèyàn yọ zàká àlàyé ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ látàrí pé tá a bá ń sọ nípa nìfọ́ọ̀b nǹkan mẹ́rin ńlá kó papọ̀ níbí ikọ̀ ọ̀kan wọn ńlọ ní òdiwọ̀n téèyàn ó ní kó tó di pé yàn yọ zakari owó ó ní ní sọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà lọ́jà tí à ń tà bẹ́ẹ̀ ni owó ta ní ní báńkì nínú ilé yálà owó góòlì àbí sílvà tó gbé ẹ̀ pátápátá ńlọ làwọn ní sọ́ọ̀bù ńlọ ní òdiwọ̀n. mọ́jọ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni pé hawalani lehawul alalmaal owó tá a bá yọ zàká rẹ̀ kìí ṣe tó bá ní sọ́ọ̀b tó bá ní òdiwọ̀n tó yẹ kéèyàn ò ní lówó lèyìn ọ̀yọ̀ zàká o ọdún kan gbọdọ̀ yípo lórí owó n bí ọdún kan bá yípo ìkànnù méjì sí mẹ́ta ni yìí máa kówó kó ti já wálẹ̀ tó bá ti lè já wálẹ̀ ò ní yọ zàká tàbí kó wà bó ṣe wà lẹ́sìn tàbí kó ti lékún ó lékún àbó bó ṣe wà èèyàn ọ̀yọ̀ zàká rẹ̀ ní ọdún yìí ìyẹn jẹ́ àwọn májẹ̀mú èyí tí ó gbọ́dọ̀ má pè sáré èèyàn kó tó di pé zaka yọ wọnú owó rẹ̀ tó fẹ́ yọ. sábà ń sọ nípa haulu pé ọdún kan ó yípo lórí rẹ̀ ọdún ìlétẹ́sù tàwa mùsùlùmí ni o kìí ṣe ọdún tàwọn Gregorians ìyẹn jẹ́ abala kan. ẹjẹ́ àmọ́ wa mú níkọ̀ọ̀kan èjèèjì ẹjẹ́ abẹ́ láti bi zakatul khariji minal ardi ìyẹn zaka nǹkan ọ̀gbìn. sábà ń sọ nípa nǹkan ọ̀gbìn níbí èyí tá a gbà lérò làwọn ètò jẹ́ oníkóró ó dandan láti yọ zaka rẹ̀ níjọ́ tá a bá kéré gangan níjọ́ náà láàyò zaka nǹkan ọ̀gbìn wa níbàámu sí ọ̀rọ̀ Ọlọ́run nínú Suratul An'am wa atu haqqahu yawma hasadihi Ọlọ́run níjọ́ tẹ́ ẹ bá kéré gangan níjọ́ náà ní kẹ́ ẹ mú ẹ̀tọ́ ìyẹn zaka nǹkan ọ̀gbìn yín níjọ́ náà ní kẹ́ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé tí màá sákòtì sàmáù àwòkáàní àtàríyàn àlẹ́hánṣẹ́rò nǹkan tẹ́ ẹ bá gbìn tó ṣe pé ẹ̀ ṣe wàhálà ẹ̀ dààmú ọwọ́ ń tẹ́ ẹ̀ka ṣe ni pé ẹ̀ka ti nǹkan bọ́lẹ̀ òjò sì ń rọ̀ kì í ṣe pé ìlẹ̀ ló ń ṣe wàhálà tẹ́ ẹ fi ń fa omi tẹ́ ẹ fi ń fomi wẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ka ti nǹkan bọ́lẹ̀ ni ọlọ́run sì bẹ̀rẹ̀ sí ní bá yín rọ òjò sí i ntọ́bi ilé ṣe báwọn délẹ̀ tí e mú èso jáde ntàmú jáde ńbẹ ìdá kan nínú mẹ́wàá yẹn ni pé ìdá mẹ́wàá ntà bá rí mú jáde òun láyọ ní zaka yẹn ni pé a sọ́nà mẹ́wàá so tàbí a pín sọ́nà ọgọ́rùn mẹ́wàá ńbẹ òní ọmọ jẹ́ zaka anabi ò tí ì o òní àwòká ni àṣàrí ya àbí ntà àti ẹ̀gbin yàtọ̀ sí pójò ti hàn rọ̀ kó fi tòjò nìkan fúnra rẹ̀ ní fi gbòǹgbò rẹ̀ ló fi ń fa omi lódò wọ́n ṣòro náà láàyò yẹn ni pé ìdá kan nínú mẹ́wàá ṣùgbọ́n wà máa sókè yàbí nádìhì èyí tá a bá ṣe wàhálà ṣe wàhálà bí àṣẹ lọ́nra omi ni àbá àṣẹ ń fa kànga kó tó di pé àwọ̀ ẹ̀tẹ̀ kó tó di pọ́lọ̀ ń fi àlùbáríkà sí ní sòlẹ̀ ọ̀run ṣeré yẹn pé fáìfù ńlá yọ àádá tọ́nà bíi ogún tó fáìfù bá twenty òní ayọ̀ ẹni pé àpẹsọ́nà ogún márùn ńlá ayọ̀ jáde nínú rẹ̀ ẹni pé ètò ayọ̀ tá a bá ṣe wàhálà kò ní tó ń tá ayọ̀ nígbà tí a bá ṣe wàhálà. zaka al-kharij min al-ardi zaka nǹkan ọ̀gbìn òun náà láwọn májẹ̀mú o májẹ̀mú àkọ́kọ́ ni pé níta yọ zaka rẹ̀ òun láti jẹ́ mùdákàrọ̀ yọjú oúnjẹ tó ṣe kó pamọ́ bí ìrẹsì bí ẹ̀wà bí àgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò jẹ́ tó ti pé ó ṣe kó pamọ́ ìtumọ̀ eléyìí ni wípé èmi làwọn bíi watermelon zaka ò wọ́ o látàrí pé kò ṣe kó pamọ́ sílé ṣùgbọ́n nípasẹ̀ àrùn ròdò tìjára zaka lè padà wọ́ látàrí wípé gbogbo ń bá ti gbé kalẹ̀ fún títà òní zakato lọ́rùn ròdò tìjára ńlọ dalé lórí. mọ́jọ̀mọ́lẹ̀ kejì ni pé àǹtakùnà màkìlátàn kọjá ní tó ṣe wípé yóò ṣe é wọ̀n bíi kóńgò á lè fi wọ́n níbàámu sí hadith ètò wa lórí eléyìí látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam májèmẹ́lẹ̀ kẹta ni pé anjumbita bi imbatil adamiyi fi ardi nǹkan oko tó fẹ́ yọ zakari yìí òun láti jẹ́ pé fúnra rẹ̀ ló gbìn ṣùgbọ́n ntọ́la lè wù fúnra rẹ̀ bó ṣe lè wù kọ́ pọ̀ tó zaka ọ̀wọ́nú rẹ̀ o eléyìí jẹ́ nípa zaka al-kharij min al bóò láṣẹ wá yọ ọ̀nà mẹ́ta là á gbà yọ ọ̀nà àkọ́kọ́ tó o bá ṣe wàhálà kankan tí nǹkan oko ń tẹ̀ jáde ó pin sọ́nà ọgọ́rùn-ún kò mẹ́sàn-án bẹ́ẹ̀ ojú ọ̀nà jẹ́ ìzàká táyé pé èèyàn bá ṣe wàhálà kó tó di pé ó wù tó àádá sọ́nà ọgọ́rùn-ún márùn-ún péré ń bẹ̀ òní yóò jẹ́ ìzàká táyé pé òjò rọ̀ ẹ tún ṣe wàhálà sí sọmọ èjì bá ní àti half over hundred oníkayọ̀ ní níbàámu sí àdé ètò wa lórí eléyìí bí yóò ṣe máa ní òru tòní òun lélẹ́yìn pẹ̀lú ògbọ́lọ́run tó bá tó di ní òru lọ́la ẹ jẹ́ á tún pàdé lórí ìkànnì kan náà ní àkókò kan náà abẹ́láwọn ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí mahadum ibn taymiya al-islami àti ibn taymiya model college ọlọ́run bá nìsan wọn lẹ́sàn-án rẹ̀ o àwọn ọmọ ilé ẹ̀kọ́ méjèèjì ọlọ́run ní àlùbáríkà o fún ìbéèrè kan àbó mi ẹ pè mí sórí zero eight zero five three four five eight one seven two títí ọ̀la náà ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awal Ma'asalama. مثل السهام إذا انجلى يا قومنا أيا إلى دار من تيمية ملا أيام يريد الحق فلنا وابن تيمية على